ẹ kú dédé àsìkò yìí orúkọ mi ni Adéníyì Johnson ẹ lọ wo ìrírí mi lórí Wálé Rasaq TV. ìrírí làgbà kí ni ìrírí rẹ. ìrírí wa pọ̀ mélòó ni ká kà àmọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó padà já sọpẹ́ ó já sáyọ̀ gẹ́gẹ́ bí wọ́n ti sọ fún wáńgbà tá à ń bọ̀ wọ́n ní showbiz ni ìwọ tó o bá tí ì show o lè sọ nípa business aspect of it tó bá tẹ̀sán nípa business ìyẹn ni owó tá à ń mú lọlé. Mm, I go through a lot of things. Lára àwọn ìdílé ni ọdún kan tí mo lọ ṣiṣẹ́ kan ní Ọ̀wọ̀ àti máa débẹ̀ wọn ṣáàjẹ́ ṣiṣẹ́ àwọn bàbá wa kan. Àmọ́ mm. àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lé ní. Agán ọkọ̀ délé ní. Láti Ọjọ́ta mo ní dé Ìgbàndò fún àwọn tó bá mọ Èkó dáadáa. Mo lé ní àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọjọ́ lóyún tá a parí iṣẹ́ ń bàdàn náà eh, tí pòdúsà wa sá lọ ọkọ̀ àlùbọ́sà mo bá dé kù. Eh, gbogbo yẹn làwọn èèyàn ò gbọ́ ni wọn mọ̀ but glamour and the fame of today everybody is so ń pa ẹ̀ eh, ṣé bí ká lọ bí iṣẹ́ ó dáa mo rántí iṣẹ́ kan tí mo lọ ṣe ní area ibì kan as i'm not coming wọ́n wá ní kí wọ́n lo room. lọ sùn gbogbo àwọn tó wọ́n bẹ́ẹ̀ lójú wọn le wọ́n bá dẹ̀ lọ yí mi lọ́rùn kílẹ̀ tó mọ́ mo bá bọ́ tà mo lọ sùn sínú bọ́ọ̀sì òru òjò wa bẹ̀rẹ̀ sí ní rọ̀ so the only place tí kò jó ní bọ́ọ̀sì yẹn ibi driver níwájú ni níwájú ọ̀dọ̀ driver àti so ibẹ̀ ni mo wà mo wá yọ mi mo ṣáà ń tẹ Facebook náà ní lọ́dún náà ṣáà ń tẹ ọlọ́dẹ tó ń kọjá tó kọ̀ dédé rí iná ó ní mo fẹ́ kú tú casterio ní mo fẹ́ tú rédíò nu mọ́tò yìí èmi ti ní tòótọ́ wọ́n máa kiri ọ̀lẹ̀ mọ́jú pẹ̀lú ìyà àjẹkára pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rẹ́ lẹ́yìn ọ̀run mi wọ́n nà mí dáadáa wọ́n nà mí gan o ìyá kan máa ń tẹ wà fún ọlọ́pọ̀sítọ̀ tẹ̀yìn ìyá yẹn ló wá nínú wa ní à eléyìí kì í ṣọmọ burúkú I àwọn buy beans ní àyè máa ń pè mí báyìí torí máa ń bú gàrí sí ìsàlẹ̀ báàgì ní máa lọ rẹ̀ wá sí ara wọn rírí ni ọ̀pọ̀lọpọ̀ ó pọ̀ báyẹn sú wa adẹ̀dú gbígbà tó náà bẹ̀rẹ̀ sí nígbà fún wa ó dàbí jọ́ tí wọ́n kọ́ fẹ́mi nìkan yàrá ní mí sùn mọ́jú àbọ̀ fẹ́ pa mí kílẹ̀ tó mọ́ ni bíi mẹ́rin bíi mẹ́ta la máa ń sùn ní ìdíje ọ̀rùn ẹ èmi nìkan bẹ́ẹ̀ mo wé sí yẹn pé àwọn ah, máa fẹ́ <laughs> tílẹ̀ fi mọ́ ìjọba rọbẹ nígbà owó à ń chájì pé báyìí ni máa gbọ ẹ Ọlọ́run máa ṣe wọn sọ ọ̀pọ̀lọpọ̀ rí làwa náà rí no coming up kò easy wasn't rosy we went through a lot but um, for people that are coming now mo um, fi pé i mean days a máa lọ ṣe epic tí kò sí pápẹ́ lọ sóòtẹ́ ọ̀tún jẹ́ pé ní abúlé yẹn la máa sùn kò sí náà tó máa fi charge àná gbàdúgbẹ́ gbogbo ẹ̀ di ìtàn lẹ́nu sọ ọ̀pọ̀lọpọ̀ rí làwa náà go through níbi iṣẹ́ yìí àṣé ìtàn máa ní káwọn náà wọ́n mọ́tò stand by yẹn tó máa lé wa bọ́lẹ̀ mo rántí ìtàn àǹtí kan wọ́n ní lọ wọnú mọ́tò wọn hey congrats being uh, English background so I said uh, good afternoon I was told to join your car by the PM ah, bóyá nítorí mo sọ òyìnbó mo ti wá sọ Yorùbá ẹ má bínú máa wọ́n ní kí n wá wọnú mọ́tò yìí ẹ̀ẹ́n wọlé ah, bá dé ọ̀rọ̀ àwọlé sẹ́yìn gbogbo àbáàgì mi bá yà nẹ́ẹ̀sì báyìí bá mú body spray mi kí ló ń rùn báyìí ní mọ́tò yìí ah! ẹ sọ́dọ̀ ààrẹ ìtẹ́ ní mò ń gbà <laughs> mo rọra ṣe kí ni mo ṣílẹ̀kùn mo àwọn lè ní wọ́n bá ní àwa náà rìn so ìrírí pọ̀ lóríṣiríṣi for those that are coming up coming into the industry i'm not saying you have to suffer i'm not saying you must suffer but whatever tẹ́ bá encounter part of ìrírí ni o ìrírí làgbà tó o bá ní ìrírí ọlọ́ọ̀ni story olóòní glory bó ló ti rí ń bára wọn ṣe pàrípàṣọ tí yín náà já sọpẹ́ ẹ máa wọ Wálé Rasaki ìbò fún ọ̀pọ̀lọpọ̀ ìrírí. God bless you.